mi èmi ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹni tí ọlọ́run rán sí yín ìyálóde ìlú òjòdú olóyè yétúndé babájídé aláṣẹ iléeṣẹ́ yefadot group of com ẹ mọ nǹkan tí mo máa ń ṣe fún yín ọ̀nà àbáyọ ni ẹlòmíì kì í ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ wa òun náà ni ò fẹ́ ṣe ọ̀pọ̀ fẹ́ ṣiṣẹ́ kò mọ ohun tó fẹ́ ṣe ẹlòmíì ò mọ̀nà àbáyọ ni tó bá fẹ́ mọ̀nà àbáyọ sígbésí ayé ẹ̀ tó dọ́mọ nàìjíríà tó jẹ́ ọmọ yorùbá máa bọ̀ ní nọmba thirty three ọba Falabi street òdòdó bága mo mọ̀ọ́mọ̀ gbé ara mi kalẹ̀ fún àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí ni nítorí àǹfààní tí mo rí tí mo ní lọ́dọ̀ ìjọba àpapọ̀ tí o bá débẹ̀ wọ́n á mọ̀ pé ó wà lásán lórílẹ̀‐èdè yìí ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè yìí ò ní ìdí pé èèyàn ń kọ̀ mí ti súsáyé ni mo bá wá lọ para mi ò ní ẹ̀ ọ̀lẹ ló máa ń ṣe four one nine olè ló máa ń olè ènìyàn ló ń ṣe four one nine ọ̀lẹ ló ń ṣe yahoo ọ̀lẹ́ ènìyàn ló ń ṣoògùn owó wó gbogbo nàìjíríà yìí kìkì owó ni òyìnbó kan ló sọ bẹ́ẹ̀ fún mi ní india ó ní nàìjíríà is money bẹ́ẹ̀ ni lóòótọ́ ni kí lẹ gbé dání táwọn ọmọ nàìjíríà ò tà kí lẹ gbé dání táwọn ọmọ nàìjíríà ò rà ẹwà àwọn oúnjẹ wa nílùú òyìnbó sì ojoojúmọ́ náà pè wá náà ránṣẹ́ pé àwọn fẹ́ gbá àwọn fàwo òrí lásán mo rí ẹni tó ra òrí tó jẹ́ pé òrí lásán ló kó lọ lóyìnbó dẹ̀ ti dolówó ó ti kọ́lé ó ti ra mọ́tò ẹ̀ tó wá fẹ́ sọ nípa tiṣẹ́ àgbẹ̀ ni ẹ̀yin máa bọ̀ lọ́dọ̀ mi ní nọmba thirty three ọba falabi street lójoojú bàgà pé nọmba mi zero eight zero three five three eight four one five zero ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀yáwó ẹlòmíà ni mo fẹ́ ṣiṣẹ́ kò sówó ni máa bọ̀ ní nọmba thirty three owó tí a fẹ́ yá ẹ owó tó fẹ́ yá ẹnìkan kan ló ní owó ìjọba owó orílẹ̀-èdè yìí ni owó ìjọba àpapọ̀ eléyìí tó yẹ pé wọ́n kó jẹ ń jọ sí ẹmọ olórí orílẹ̀-èdè wa ta ni èèyàn olówó kan kó jẹ kò kówó jẹ lánàá kò ní kó jẹ lónìí kò tún ní kó jẹ lọ́la ó wá bá wa ṣètò gbogbo owó yẹn létò létò létò létò bó ṣe máa tẹ̀ lọ́wọ́ ẹ ewédú ló ń tà ni ó ní iye owó tẹ́lẹ̀ ewédú lè yá ṣé bí kò kọjá ewédú tó ń tà tó ń tà èlò náà fi rẹ̀ ewédú lóko máa bọ̀ a máa bẹ́ẹ̀ ṣètò ẹ̀ ẹ̀ aṣọ ni mò ń tà ní o tó ti jẹ́ tilẹ̀ yìí tó ẹgbẹ́ àwa la ní nǹkan wa tá à ń ṣe ìwọ máa bọ̀ gbogbo ẹni tó fẹ́ ṣe okòwò ẹ̀ lè jẹ́ kí n sọ kí nìkan fún yín tí orílẹ̀-èdè kan bá ní ìṣòro nípa ọrọ̀ ajé wọn kì í ṣe owó kan tẹ́nìkan kó jẹ náà máa fi gbé ọrọ̀ ajé yẹn dìde o rárá o ọjà tí eléwédú ń ta àwọn tẹ́ ń ta kéékèèké yìí ló máa sọ ọrọ̀ ajé yìí ló máa sọ dodindi gbogbo àǹfààní tẹ wá nídìí pátápátá ló ti wà ń bí láti eh, gbogbo ministry of commerce and industry ni o federal ni o state ni o ẹ máa bọ̀ ń bí báyìí a máa fòye èyí yín ẹ eh, owó kan lẹ fẹ́ yá ni òdo ẹ̀yáwó tó ti wà ńlẹ̀ tó lè gbé ẹ̀dìdè látọ̀rí fifty thousand hundred thousand ẹlòmíì thirty thousand naira péré ó ti sọ́dọ̀ èèyàn láyé iṣẹ́ tó iṣẹ́ oríṣẹ́ tó fẹ́ ṣe tó máa yá owó sí èmi ni mo máa kọ́ ẹ bó ṣe fẹ́ ṣiṣẹ́ yẹn bó ṣe fẹ́ sọ́dọ̀ owó bó ṣe fẹ́ máa tà á bó ṣe fẹ́ mú owó tó yá tó máa sọ padà tó máa gbà mí èmi ni mo máa kọ́ ẹ ní gbogbo ẹ ìwọ máa bọ̀ lọ́dọ̀ mi máa kọ́ ẹ tó jẹ́ pé ọkọ̀ ẹ máa balẹ̀ orí gbogbo ìgbéyàwó ló ti dànù tán nàìjíríà kí ló fà ọkọ nìkan ló ń ṣiṣẹ́ ìyẹn òṣìṣẹ́ rébúkọ́ọ̀bù ńgbẹ̀rù bá pọ̀ jù ní orí òṣùkà ńkọ́ ìyẹn ayẹrí fún ńgbà tí wọ́n jóbìnrin tó wà lé tó yẹ pé látàárọ̀ dalẹ́ inú ilé ló máa wà ò ní ṣiṣẹ́ kankan máa bọ̀ ń bì báyìí máa sọ fún iṣẹ́ tó fẹ́ ṣe owó tó tún máa fi ṣe àmọ́ àyà ẹ tọ́kọ ẹ bá ti sọ pé òun lè dúró tiẹ̀ pé à máa garanti ẹ̀ ẹ̀ fún lówó a máa bẹ́ẹ̀ ṣe ìwọ náà máa dèèyàn ẹ ṣáà mọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn lọ́lọ́run ti kẹ́ látọ̀dọ̀ wa tí wọ́n ti dìde lórí ẹsẹ̀ wọn tí wọ́n ti déèyàn má jẹ́ kó fún ẹrú o máa wo ìbòmí ìlàfẹ́ dìjọ sátọ̀dẹ̀ ẹnu tó fẹ́ ṣe gbogbo tí mo kà á lẹ̀ pátápátá tó ná ẹni pé kò dìbò fún Buhari tó bá ti dìbò fún Buhari kí n tí mò ń sọ fún èyí kó lè continue ní two thousand and nineteen yìí tó bá ti wọlé ẹ ti ṣoríire nìyẹn ìbò lásán ló ná ẹ ṣáà lọ mú pvc ẹ kò dìbò fún Buhari kò ní pọ wọlé tí Buhari bá ti wọlé báyìí gbogbo ohun tó bá jẹ́ ìṣòro ẹ máa gbé bọ̀ ní nọ́mbà thirty three níbí náà láti máa yanjú ẹ tọkàn ẹ dẹ̀ máa balẹ̀ tí wọn náà tó máa jẹ́ èèyàn tọkọ rẹ kò ní lé ẹ jáde máa sọ fún yín ní gbogbo ìgbà ọjọ́ tọkùnrin kan bá róbìnrin kan tó lè ràn lọ́wọ́ tí jẹun tó ṣẹ́kù kò ní wálé o ibẹ̀ ló máa sùn o ó dẹ̀ máa sáré káàkiri bódélé aláàfáà bòdè wàá kàn máa gbé ẹyí lẹ̀ kiri ní ẹ́ níbi tí ayé dé dúró obìnrin tó bá níṣẹ́ lọ́wọ́ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tó kọ̀dí ó ti kọ̀dí owó sọ́dọ̀ àwọn obì kìkì ká mọ̀ nǹkan tá à ń ṣe ni wá sọ́dọ̀ mi o ìyálóde òjòdú nọ́mbà thirty three ọba falabi street òjòdú bága pé nọ́mbà mi zero eight zero three five three eight four one five zero màá máa retí yín o.